ìjọra ẹni lójú ìjọra ẹni lójú èyí máa da gbogbo sẹ́nu ni yóò ṣọ̀ṣẹ́ di dín zero kí ni máa tẹ̀lé ìjọra ẹni lójú ìgbéraga yóò aṣọ iṣẹ́ di negative subhanallah. So,